mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò lójú móhùnmáwòrán ti yorùbá làgbà tv yorùbá làgbà o yorùbá làgbà adìyẹ funfun ó ní àgbà adìyẹ o yorùbá làgbà èmi ò ní yọ ọmọ àlè tí mo fọwọ́ sí júwe ilé bàbá rẹ̀ akíṣọlá nurudeen adékúnlé lórúkọ tí mò ń jẹ́ alájọ orúkọ ni wọ́n ń pè ní mọ́tàgbàmọ́lẹ̀ one mr fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ ọlọ́run ló dé one àyàfọ́ náà yín leléyìí èmi apẹ́ mi lọ́mọ ọlọ́pẹ́ ní gbogbo ìgboro ṣebí yẹn ni mo fi máa ń dásà wípé ẹnu ọpẹ́ tèmi tí ọlọ́run ọba mi òkúkú ní jẹ́ ọ̀kan àmì ni kẹ́ ẹ ṣe ìbàdàn mọ́jàmọ́jà tó fi kára wájú lẹ́rú ìlú ògúnmọ́lá ìlú ìbíkúnlé olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun mọ́tàgbà mọ́lẹ̀ mo padà wálé láti orílẹ̀-èdè Benin Republic tá a bá ń dúpẹ́ fọlọ́run ẹ̀já dúpẹ́ fẹ́yàn tá a bá ń dúpẹ́ fún ọlọ́run ẹ̀já mọ̀ dúpẹ́ fún èèyàn ọlọ́run ò ní sọ̀kalẹ̀ ìrírú àdúrà téèyàn lè ṣe láyé ìrírú oògùn téèyàn máa ṣe láyé bí wọ́n bá jó lóògùn téè ṣaládùá méjì ni nínú kó o jó lóògùn kó o má jaládùá nínú kó o jaládùá kó o jó èyíkéyìí tó bá wá jẹ́ ń bẹ̀ ọlọ́run ò ní sọ̀kalẹ̀ èèyàn ni ọ̀ràn hmm. iṣẹ́ tá a sì gbèrò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Hmm Eh, ẹni tí ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi òdú làwọn wọ̀nyí kì í ṣaláìmọ̀ fólóko níjọ́ kìíní àná tí máa gbé wọlé sí inú pílátọ́ọ̀mù Yorùbá Lágbà mo ṣàlàyé sínú ilé yẹn ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́n gbà yẹn mo ní ẹni tí mo gbé wọlé yìí o aláàánú mi ni ẹni Ọlọ́run rán sí mi ni mo ní mo ti ṣe rẹ́kọ̀dù mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ́kọ̀dù mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ studio tẹ́ ń wò yìí Shalom studio ibẹ̀ ni mo ti ṣe é pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ aláṣẹ àtolùdásílẹ̀ studio táwa mẹ́ẹ̀ tó dúró lẹ́gbẹ̀ẹ́ mi bí mo tún ṣe wọ́n kúrò ní nàìjíríà tí mo gúnlẹ̀ sórílẹ̀-èdè Benin Republic àfilẹ̀ tí ò bá mọ́ tí mo bá ṣe prógráàmù kan tí ọmọ ìyá mi bá ti wò báyìí ah mọ́tàgbà mọ́lẹ̀ ẹ̀gbọ́n wa ó kù síbi báyìí ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí ah ah kì í wọ́pọ̀ àwọn téèyàn bá jọ ń ṣiṣẹ́ kan náà tí wọ́n máa fẹ́ kéèyàn jẹ́ èèyàn di iṣẹ́ tiẹ̀ kì í wọ́pọ̀ nínú ẹni tẹ́jọ́ da nǹkan pọ̀ tí ó fẹ́ kẹ́ ẹ láṣeyọrí ṣùgbọ́n kì í ṣe ṣálọ̀n ìgbà tí màá ṣàwọn rẹ́kọ̀dù tá à ń sọ ìyẹn lóní mẹ́lọ́n ó ní bàbá mọ́tà gbà mọ́lẹ̀ bíi tí wọ́n pè ní bàbá mọ́tà gbà mọ́lẹ̀ ah ẹ̀ tí ilé mọ́tà ń ṣe ní ìsìn ẹ̀fà green record làwọn rẹ́kọ̀dù yìí kọ́lọ̀ jẹ́ kí n tó rí mi ṣe Eh, níjọ́ náà lọ́ọ́ máa ní shalom ah. Ah, ṣé tí mo sì ń ṣe èso sì nítumọ̀ ah, bàbá mọ́tàgbà mo ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé ó nítumọ̀ báyìí. ọlọ́run ṣeun. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé aṣọ nítumọ̀ nígbà mo wá di mọ́tàgbà mọ́lẹ̀ lọ́tún hmm. lọ́sì rẹ́kọ̀dù yẹn fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ ó ti lágbára jù ní odidi ẹ̀ ó wà lórí Yorùbá Lágbà TV. Eh, ìyẹn mo ṣe wò ó pé ìkíni mi kí n gbé dé ọ̀dọ̀ shalom eh, kò ní dáa kí n wọ ìlú Ìbàdàn kí n má dé ọ̀dọ̀ shalom ìjà shalom ẹ kí àwọn tiwa. Eh, gbogbo ẹ̀yin èèyàn pátápátá a kí yín o ẹ kú bójú ọjọ́ ṣe rí àwọn ti Yorùbá lágbà gbogbo ẹ̀yin ti Yorùbá lágbà kí eh. yín pátápátá a kí yín o a kí yín lórúkọ Ọlọ́run a kí yín lórúkọ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ Yorùbá ẹ hmm. máa bá wa wo Yorùbá lágbà TV o hmm. ẹ sì máa bá wa tọ́jú bàbá mọ́tàgbà mọ́lẹ̀ gbogbo ẹ̀yin ti nàìjíríà gbogbo ẹ̀yin ti benin republic amẹ́ríkà àti alamẹ́ríkà náà àti canada canada àti dubai south africa ìwé eh, pátápátá ẹ máa bá wa tọ́jú bàbá mọ́tàgbà mọ́lẹ̀ ẹ ṣe àdúpẹ́ tẹ̀ wò wá o mm. ẹ ṣeun o wọ́n ṣeun wọ́n ṣeun wọ́n ṣeun ta ni wọ́n ta lẹ́ni tí ń sọ̀rọ̀ yìí gangan. ẹ Abíọ́dún Adédèjì lórúkọ tèmi tí gbogbo èèyàn mọ̀ sí comrade shalom ti shalom studio. Shalom studio rèé níbi tí àwọn olórin tó lákùn tó laka ní orílẹ̀-èdè Nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ àwọn olórin fújì olórin jùjú olórin ṣèwọ́ṣèwọ́ àti alápàlà aláka àdàdà kún àdá ní ìwọ́kà ní nítorí ọmọ kan lórí tó o bá ti ìforí gúnlẹ̀ sọ́dọ̀ Shalom studio iṣẹ́ rẹ̀ ti pé àmọ́ yẹn tó lọ studio míì lọ ṣorin wọ́n ní kíní yìí wó kíní yóò ṣe wọ́n padà sọ́dọ̀ shalom ọlọ́run ni kì í ṣe èèyàn oògùn kọ́ ọlọ́run ni àwọn olórin tó ń làkún nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ àwọn olórin ọ̀kan náà ni abbas akànbí òbẹ́sẹ̀rẹ̀ bàbá ìbà one million wọ́n ń ṣiṣẹ́ ń bì bàbá àgbà <laughs> paramount fuji paramount king of fuji hmm. alhaji akande abbas òbẹ́sẹ̀rẹ̀ babagunwa ìbáyín one million. Yeah stúdíò tẹ́ ń wò yìí ah, tí n bá ní janu Pasuma ti débírì ọ̀gá wa bàbá wa Saheed Òṣùpá ti débírì àwọn rẹ̀bẹ́ẹ̀lù kò níbí parí kọ́rẹ́nsì ti wọ bí rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo ọpẹ́ ni fọ́lọ́run. ibi táwọn wọ̀nyí ti wá ń ṣe ibi àwa náà ti mọ̀ gbogbo dénú ibẹ̀ làwọn náà tó wọ́n wá tèmi náà ti ṣe rẹ́kọ́dù rẹ́kọ́dù náà ta lẹ́nu mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ fẹ́lẹ́tọ̀lẹ́tọ̀ ẹ̀ kájọ gbé sókè ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ àtayélẹ̀sán wa àṣàdànù kò sínú mẹ́rẹ̀ẹ̀rin shalom adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò ní wálẹ̀ àmín ọlọ́run bí ògo ṣe ń jẹ ayé tí ọlọ́run ń jẹ ọlọ́run tí ọlọ́run ò sì ní yípo padà kó di nǹkan míì ọ̀kan ṣoṣo lọ́lọ́run tí ò ní pé méjì hmm. shalom ò ní wálẹ̀ o àmín tí iléeṣẹ́ yìí ò bá wálẹ̀ adédèjì isaac o ní wálẹ̀ ẹni yìí ẹni ẹ̀yí ẹni ò fẹ́ kéèyàn ṣubú ó bá rí bẹ́ẹ̀ ẹ fẹ́ ẹ má ṣubú ń bẹ̀ kó dáa àfi tó o bá rí mo fọlọ́ ọlọ́run bí ọlọ́run à ń sọ̀rọ̀ lórí fóònù ó ní bàbá ó kọ tẹ́ sọ channel yìí yẹn ẹ yí padà hmm. ṣé mo jiyàn ṣé àkọ́tì fóònù yẹn tí mo fi ń yí padà mo gbé kúrò ní Kingston Media Television kí mo wá gbé wá sí yorùbá lágbà níjọ́ tá a ti yí sí yorùbá lágbà ni mo ti mọ̀ pé ìyàtọ̀ dé hmm. Hmm. ẹni tó fún mi lámọ̀ràn èmi àmọ́ gbọ́ràn. ọlọ́run ṣeun ọlọ́run ṣeun. o ò ní jábọ́ níbi tó ga dé àdúrà tí àwọn ẹni ìṣíwájú ti ṣe tó ti mọ́ ẹ hmm. èmi náà tún fi tèmi kún lẹ́nu o ò ní bó burúkú dòwò ẹni ọ̀rọ̀ ẹ ti dàrú kò ní da ti ẹrú ó jèrè ìyàwó jèrè àwọn ọmọ àárín ìwọ àtàwọn ìyàwó àtọmọ ò ní bàjẹ́ àárín ìwọ àtọlọ́wọ́ ò ní dàrú Adédèjì Isaac Shalom tó ní Shalom Studio tí gbogbo ayé ti ń ṣorin àwọn aráàlú èbó ń sọ̀kalẹ̀ wá bí wàá ṣorin ẹnu fífọ́ kọ́ ètè bọ̀ọ̀lì kọ́ ẹgbẹ́ wo orin tí wọ́n bá kọ nínú stúdíò yìí ẹnì kan wà ní tẹ́rìwọ́bí kó wá kọ orin bì káwọn lórí rẹ̀ ọ̀tà kódà ọmọ tí ń kọrin lágboolé tọ́lọ́ bá ní kó rí bi ráàyè lọ́dọ̀ Shalom tí wọ́n bẹ gbé dé stúdíò yìí ó mi ò mọ iye àwọn ọmọ ológo tí wọ́n ti dé ògo wọn mọ́lẹ̀ lágboolé tọ́lọ́ ní kó rìn dé ọ̀dọ̀ Shalom tó ti dẹni tó jẹ́yàn láyé ọ̀pọ̀ wọn ti ń bá àwọn olórin àgbà kọrin confam tẹ́ ẹ bá rí fídíò yìí ẹ̀yin tẹ́ ti sara ara Shalom soríire tẹ́ ẹ ti ti ara Shalom jẹ́yàn tó o bá rí fídíò rẹ o má comment tó bá fẹ́ jẹ́ nire o gbọ́dọ̀ má comment mo sì kí yín mo kì yín à ń bẹ̀rẹ̀ bọ̀ lápò ni o àwọn kan ń bèrè pé ṣé dúdú ni àbí funfun ẹ má wọ́ọ̀rì ó wà ń bẹ ọlọ́run ló kó síbẹ̀ àwọn tí a rí lò tá a rárá dá àwa náà bẹ ọlọ́run kó rán wọn sí wa àwọn tó ti rán ọlọ́run mọ́jọ rẹ̀ wọn ojú ò ní wá ẹ ṣe mo dúpẹ́ mi ìdáwà o èmi àti ọmọ mi Sọfíàtù mi Àjọkẹ́ ó ní àjọ kọ́wọ́ rìn láti orílẹ̀-èdè bẹ̀rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ dádì ẹ máa bọ̀ máa bọ̀ ẹ̀bà bẹ́ẹ̀ shalom tẹ mọ́ wò lórí social media kúrẹ́ shalom náà mọ̀ ọ́ wọ́n ní ah, dádì dádì lè mọ̀ wọ́n mú náà ọmọ dàdà kó kọjú mọ́ ẹ̀kọ́ ẹ o hmm. iṣẹ́ yìí náà gbọ́dọ̀ fẹ́ kó kọjú sí o hmm. kó bá edit lọ́tún lọ́sì kó máa bá dádì edit kó máa bá wọn sí gbogbo ẹ̀ láti Benin Republic gbogbo ẹ̀ máa ká máa rí gbogbo ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì kó máa lọ dáadáa. Shalom ti sọmọ mi di ẹ̀dítọ̀ hmm. eh, látijọ́ ta ti gúnlẹ̀ síbí ni Shalom ti ń kọ ní nǹkan kan àbẹ́kẹ̀jì lórí laptop tẹ́ bá rí tọ́mọ̀ ẹ̀ bá gẹ́sẹ́ tí wọ́n kọ Sofiat Àjọkẹ́ sí Akínṣọlá Sofiat Àjọkẹ́ eh, ẹ̀yẹ méjì kọ́ èèyàn ti ń bẹ nídìí òrò ń ké omi tí ń bẹ nínú ìgò tí wọ́n ń pè ní jéènì shalom ni o shalom ni o irú ọmọ yìí ò lè gbàgbé ọmọdé ṣòro ṣe wọ́n sì dùn ṣoore fún wọn ò lè gbàgbé tí wọ́n fi jáde láyé mo dúpẹ́ púpọ̀ lórúkọ mi lórúkọ ìyá rẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ìdílé wa lápapọ̀ adúpẹ́ pé ẹṣẹ́ kù fẹ́ o ọjọ́ òní tí ẹ̀ ní wálẹ̀ o àjọṣe wa ó sì pọ̀ dáadáa àjíṣẹ́ tá Yorùbá Lágbà ẹ ṣé o ẹ̀yin tiwa